ẹ tún wáá fẹ́ sọ àwọn tó máa ń lẹ́wà dáadáa lórí àwọn ọkùnrin tó ní round face ó yẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa yẹn sí. àwọn ọkùnrin tó bá ní round face bẹ́ẹ̀ yẹn èmi máa ń nǹkan tó máa tèmi fíìm pé ó máa ń fine gan lórí wọn ni pé kọ́ wà ń low cut. ok so um, shape round yẹn kọ́ yọ kó wà ń bẹ̀ wọ́n dẹ̀ rọra fi tẹ́dì díẹ̀ kọ́ fi sí so ó máa ń fine àwọn tó bá ní bíi round face bẹ́ẹ̀ yẹn ó máa ń really wọ́n máa ń fàìn ní ojú wọn dáadáa. àmọ́ tí a bá wo ọ̀rọ̀ ìrùngbọ̀n dídá sí yìí tá a bá ní ká yànnà náà láàárín àwọn ìlú mọ̀ọ́ká ó bẹ̀rẹ̀ látòrí kí má sọ pé bẹ̀rẹ̀ ní generation ti wà tá a bá fẹ́ sọ pé bíbáyìí ló ti bẹ̀rẹ̀ àsọ mm. pé ó bẹ̀rẹ̀ látòrí àwọn recross recross kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe oblong face lónìí. bẹ́ẹ̀ni. nǹkan tẹ̀mí rí lè sọ nípa à ń fi irùngbọ̀n púpọ̀ sí kó wá gùn bíi ti mm. àwọn àlèmọ́mù naturally gan tí màá ṣe pé ojú tójú wọn bá round tó bá ti fi rùngbọ̀n yẹn lẹ̀ ojú wọn máa fẹ́ mú shape yẹn o máa fẹ́ dàbẹ̀ kó wà oblong ọ̀gbìn tẹ́ pé wọ́n gẹ̀ kúrò ẹ máa rí pé round face wọ́n ní tó já sí wípé èmi ò tí ì rí ọkùnrin kan ṣoṣo tí kìíní yẹn ò rẹwà lójú ẹ̀ mm. pàápàá jùlọ àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ní irun torí àwọn ọkùnrin ní irun jura wọn lọ wọ́n ní irun jura wọn lọ tí a bá dẹ̀ wò dáadáa àwọn àáfàá wa náà tó ń ṣe é àwọn náà máa ń rẹwà lójú wọn àmọ́ àwọn ò ṣe nípa toge ṣíṣe àwọn ṣe ní ti ìlànà ẹ̀sìn ni àmọ́ tí àwọn ọkùnrin tó mọge ṣe lójú àmì bá gbá sáà yẹn mú àjàjà mhm. ó máa wù yín kí bá lè gan <laughs> kó lọ gẹ̀ ẹ́ ó dẹ̀ máa ń lẹ́wà gan àmọ́ fún ọkùnrin tó ní oblong face tí kò dẹ̀ ní irun torí kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe irun ẹ̀jọ́ tó yẹn irú àwọn irun ló tún máa rẹwà lójú wọn. wọ́n kàn lè rọra ṣe bí abi Obama Obama yẹn náà ó ti máa bẹ́ẹ̀ ni ó máa ó máa jẹ́ kéèyàn look responsible unlike regular low cut pẹ́pẹ́ anybody ló ń gẹ ọmọdé ń gẹ but tó bá jẹ́ pé irú ti Obama yẹn ń sìn èèyàn lè sọ pé entertainer ni ẹ́ èèyàn lè sọ pé banker ni ẹ́ èèyàn lè sọ pé bóyá corporate person ni ẹ́ or not kò kí ń sábà ń define èèyàn lọ títí ẹ mọ̀ pé ó ní irun tí èèyàn máa ṣe wá wò pé orin lẹ́nu yẹn máa máa kọ́ irun tẹ bá rí Uti mm. ẹ lè bá imagine pé bóyá báńkì ló ti ń ṣiṣẹ́ ẹ máa ti mọ̀ pé artist ìjálá artist àbí kó jẹ́ entertainer one way or the other ló máa jẹ́ tó já sí wípé àwọn oge tá à ń ṣe ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa wa náà so ẹ jẹ́ ká máa ṣọ́ oge ṣe ìwọ tó mọ̀ pé kì í ṣorin ló ń kọ́ ò nídìí láti wá góòlù sọ́run tètè ọlọ́pàá bá mú ẹ wọ́n fẹ́ wọ́n tọ́ béèrè pé what do you do for a living wọ́n fẹ́ kó sọ pé ah, ah, pórin ló ń kọ́ ni tó bá dẹ̀ ti sọ pórin ló ń kọ́ behind the bars ni <laughs> kíní ló dẹ̀ ti máa lọ́ máa ṣàlàyé <laughs> so fáwọn ọkùnrin lórí red carpet wọ́n máa ń ṣe oríṣiríṣi irun náà ìmí inú wọn gan tó bá wà hundred ẹ jẹ́ ká fi ti flavour ká fi ṣàpèjúwe ṣe mọ̀ pé dread flavour tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó déwájú àmọ́ at a point flavour wò pé ah mo fẹ́ pààrọ̀ look mi ó wá di pé àárín bí àwọn ará India. bẹ́ẹ̀ni ó dẹ̀ fine gan ó rẹwà gan ó dẹ̀ fine gan ó rẹwà gan ó fine gan ẹ wò ẹ má jà tanra wa <laughs> ọ̀pọ̀lọpọ̀ oge náà ló rẹwà tá a bá ṣe ṣe ló má ta tó bá yẹ pé bí flavour ṣe ṣe ń sìn wọn ò ṣe kó rẹwà dáadáa torí flavour náà tún jẹ́ ọkùnrin tó jẹ́ pé wọ́n rẹwà láyé ara tiwọn náà ó tún gbé irun yẹn jáde àwọn náà dẹ̀ tún máa ṣe irun yẹn ó máa neat dáadáa so ẹ̀yin gan máa wùn yín kò ní dàbí normal dread tẹ́ pé gbogbo èèyàn kàn ń gbé tí wọ́n yẹn ń sìn ti sùn dáàrin so tẹ́ bá ní kẹ́ wo pass tẹ́ bá ní pòkè kaya picture fún wọn. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà view low cut lẹ́ máa máa rí mm. but dreadlocks wà lẹ́yìn so ṣẹ̀rí ń sìn pé ọkùnrin náà wọ́n máa ń change lóògùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mm. so yàtọ̀ sí àwọn irun yẹn náà irun wo làwọn ọkùnrin náà tún máa ń ṣe lé red carpet. Mm, àwọn ọkùnrin wọn máa ń most of wọn wọn really wọn really ṣerun àwọn ọkùnrin tẹ bá rí lórí red carpet tó bá yẹ pé bóyá wọn ṣerun àbí wọn ń ṣe òṣèré onítíátà okay bíkọ́ jẹ́ olórin okay àbí wọ́n jẹ́ model ẹ̀hẹ́n àbí wọ́n jẹ́ model lè máa rí tán ṣe oríṣiríṣi style irun bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ pé wọ́n òṣèré ni wọ́n lọ́kùnrin wọn really ṣe àwọn irun lóríṣiríṣi bí oge irun bẹ́ẹ̀ yẹn wọ́n máa sábà wà on low cut torí wọ́n kàn lè pè wọ́n sìn ní pé ẹ wá ẹ fíìmù kan ẹ máa wà on set lọ́la nǹkan kan bẹ́ẹ̀ yẹn so irun orí wọn sì ó máa ó máa tún yàtọ̀ depending on the script tí wọ́n fẹ́ shoot ok ìdánwò ráńpẹ́ kí a tó lọ <laughs> ìdánwò tí mo fẹ́ jó fún yín sì kò tiẹ̀ wá le púpọ̀ ní gbogbo àwọn ọkùnrin tó jẹ́ ìlú mọ̀ọ́ká èwo ni ẹ mm. láìkí style irun orí ẹ̀ jù. Mm. <laughs> <laughs> ah mo like ti flavour flavour nígbà mm. <laughs> tí pé ẹ̀yin náà pẹ̀lú àwọn fáǹsì flavour dẹ̀ torí ká tó lè mm. láìkì irun wọn á jẹ́ pé ẹ ti ń gbọ́rin wọn dáadáa náà ẹ ti ń wo àwọn fídíò wọn lóríṣiríṣi ẹ láìkì irun flavour tó jẹ́ pé tẹ bá rí lára lórí ọkùnrin ẹ máa wò pa irun lẹ́wà gan-an yàtọ̀ sí flavour ah. nǹkan. fans Davido ni mi o so <laughs> bóyá man ń on low cut yẹn ọmọ kí round face ni Davido ní tó pé máa ń gẹ olókọ̀ tìyẹn tó máa ra yọ shape round yẹn ìyẹn náà máa ń dá mi lọ́rùn gan so mo rí lè mo rí lè fẹ́ràn. ṣé wàá ń léṣe ń gbọ́. wọ́n ń gbọ́. àlejò mi sọ pé mo rí yín máa ń dá wọn lọ́rùn gan ni o gangan hmm. gangan gan ni o wọn tí mo tẹ fi gbádùn àlejò mi àwọn òdìbọn tiwọn mo bá yẹ pé lómi á ní àwọn ò rí lè ní kankan àbí kíní kan mo tún wá rí i pé àwọn ọkùnrin tó lẹ́wà dáadáa tó dẹ̀ tún yán òun lẹ́yìn mú ti ẹ̀ máwọn ìròyìn <laughs> a fi sùúrù so ẹ jẹ́ ká padà sí orin àwa irun àwa obìnrin nítorí pé ọ̀rọ̀ ṣì pọ̀ ńbẹ̀ náà tí àti ìmẹ́nubà mm-hmm. ẹ dárúkọ skullcap lẹ́ẹ̀kan ṣé skullcap wọ́n sì ń ṣe dìsìn torí irun tó ti pẹ́ ni skullcap. àwọn sì ń ṣe o wọ́n yìí ṣe skullcap èmi rò pé bí àwọn tèké bá òyìn ti lé skullcap wọlé torí irun tí àwọn àǹtí ti wá ń ṣe ìgbà táwọn àwọn kékeré ní skullcap as a matter of fact mo ṣe skullcap rí fún ìgbà tí mo ń ṣe irun so ṣáwọn èèyàn sì ń ṣe lóde òní ìṣá wọ́n sì ń ṣe àwọn èèyàn sì ń ṣe dáadáa wọ́n dẹ̀ máa ń gbé lọ sí event bẹ́ẹ̀ni ok so ẹ dẹ̀ sọ fún wa pé àwọn tó ní oblong face ní skullcap máa ń fit bẹ́ẹ̀ni àwọn tó ní round face àwọn ló máa ń pààkì irun bẹ́ẹ̀ no àwọn tó ní oblong face náà máa ń pààkì irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. irun wo lẹ wá sọ pé àwọn tó ní round face máa ń ṣe yẹn náà. àwọn tó ní round face. ẹni full fringe. full fringe. oh yeah. ó máa ń really ó máa ń really fine gan lójú wọn. ẹ bọ tẹ bá ní ká wo full fringe yẹn náà ẹni tó ní round face náà lè ṣe o. ó lè ṣe. ó dẹ̀ máa lẹ́wà dáadáa lórí wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nǹkan tí mo kàn notice nípa àwọn tó ní oblong face tó bá máa ṣe full fringe wọ́n máa ń fún wọn ní tẹ́dì. bẹ́ẹ̀ni ṣẹ́ni fèmí náà já sí. Ah, ẹ gbúdọ̀ já sóbìnrin nìyí. <laughs> so pé àwọn tó ní um, um, round face bá ń ṣe full fringe wọn sábà fáwọn ní teddy but táwọn tó ní oblong face bá ń ṣe láti fi um, báwọn ni mo ṣe fẹ́ sọ yorùbá yẹn ná láti fi gbé ojú wọn jáde pé ojú tèmi rí sọ̀rọ̀ ni o wọn rọra fi teddy díẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà ní irú àwọn take bow yẹn ṣáwọn èèyàn ṣì ń ṣe àwọn take bow wọ́n ṣe àwọn èèyàn ṣe. then mo tún notice pé àwọn tó bá ní round face ló máa ń sábà ṣe Ṣadé Adú. Hmm. ṣé lóòótọ́ ni. ló hmm, máa ń fit ẹni tó ní oblong face náà gan. bẹ́ẹ̀ ni àmọ́ kò sẹ́ni tí kò fit tí kò fine but àwọn tó wá especially ẹni tí irun ẹ̀ bá kún dáadáa tí irun yẹn déwájú dáadáa tó kún dáadáa so bíi Ṣadé Adún yẹn ó máa ó máa fine èyí máa ba lè ṣá gbogbo àwọn irun wájú yẹn bọ́ ẹni tí kò ní irun wájú tó yẹ pé irun ẹ̀gbẹ́ kan ó ti lọ ó ti lè so kò ní style ò ní lè jáde dáadáa kò ní fine kò ní fi bẹ́ẹ̀ fine bí ẹni tí irun ẹ̀ bá fò so Ṣadé adu. ó depend lórí irun ẹni yẹn tẹ́ni ẹ bá ṣe ní irun níwájú so òun ni ó máa jẹ́ kó ìyàtọ̀ tó mm. máa wà ń bẹ̀ ní ara ẹni tí kò ní irun mm. wájú àtẹ̀ntì mm. nítorí pé Ṣadé Adún wọn kì í fàtàtúmẹ̀tì mú láti wájú irun èèyàn nìkan náà máa wíìbù wájú kan fàtàtúmẹ̀tì fún lẹ́yìn dẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ pé Ṣadé Adún tó bá ti ń lo bí ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta ló ṣẹ̀ máa ń rẹwà gan ṣé lóòótọ́ ni. tó bá yẹ eh. ń pẹ́ sí ló ṣe máa ń fine so ó tún depend lórí ẹni yẹn báyìí lè mọ maintain báyìí lè mọ maintain yẹn sí bó bá ń pẹ́ sí náà tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ṣe náà ó máa fine ẹ̀mọ̀ bọ̀ tó bá ti ń pẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì yẹn ó máa ń ó tún níbo ìmá tún rí yàtọ̀ look ẹ̀ tún máa tún rí hmm. yàtọ̀ páàkì irun bíi pẹ́yàn páàkì gel ni so ó máa tún fine bẹ́yẹn náà. á tó bí ọdún mélòó lẹ fi kọ́ṣẹ́ irun ṣíṣe yìí. Hmm ọ̀gá mi tọkọ mi iṣẹ́ wọn tẹ̀ fẹ́ fi mí sílẹ̀ ni <laughs> so mo rí lè fara mọ́ wọn gan-an ni mo rí lè fara mọ́ wọn gan-an ni mo lò ọdún méjì lọ́dọ̀ wọn kò lẹ́tà tí mo tún wá ṣe tán wọ́n tún gbà mí as stylist tí mo tún lọ́dún kan lọ́dọ̀ wọn gbà tó yá mo ní ẹ wo mo ń lọ ẹ kémi náà bọ́ sí gbòòrò <laughs> ẹ jẹ́ bọ́ sí gbòòrò ẹ lọ tọ́ ibòmí wò so mo ṣáà lò ọdún mẹ́ta ní ọ̀dọ̀ ọ̀gá mi ọ̀dọ̀ wọn lápapọ̀ lápapọ̀ àmọ́ ọdún méjì gangan lẹ fi kọ́ iṣẹ́ yẹn ọdún kan tó kù wọ́n gbà yín sí iṣẹ́ yẹn tó bá dẹ̀ ti ń di pé ọ̀gá èèyàn ó gbà yàn sẹ́nu iṣẹ́ ẹ gbà pé nìyẹn ó wẹ̀ oyan kọ́ìnkàn láti ṣùṣe ó mọṣẹ́ yẹn dójú àmì àwọn èèyàn tó jẹ́ pé tọ́gà bá kọ́ iṣẹ́ tán ó máa ń wọ́ ọ̀gá lórí òun ni àwọn èèyàn yẹn so láti bàtẹ́yìn náà ti wá kúrò ṣe wá lọ dá iléeṣẹ́ tiyín sílẹ̀ ni tàbí ẹ lọ ṣiṣẹ́ ní abẹ́ ẹlòmíì ẹ látìgbà tí mo mo lọ ṣiṣẹ́ mo ṣiṣẹ́ káàkiri mo ṣiṣẹ́ pẹ̀lú Doris Simeon ok mo ṣiṣẹ́ pẹ̀lú Doris ní salon títí wọn náà mo wà as a stylist mo bá wọn ṣiṣẹ́ fún gbà díẹ̀. lẹ́yìn tẹ́ bá Doris Simeon náà ṣiṣẹ́ tí wọ́n á gbéra abúlé wọ́n gbéra lọ. wọ́n á lọ sí ìlú Dubai lọ bá wọn ṣiṣẹ́ díẹ̀ ń bẹ̀ mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí bá ti wà níbì kan tí bá ti ní pé àwọn nǹkan tí mo really need mo ti achieve ẹ̀ ń bẹ̀ mo lè tún kúrò so ìgbà tí mo tún kúrò ní Dubai mo tún padà wá sí ìlú wa ń bì báyìí mo tún ṣì mo tún ṣe ìgbà tí mo wà ní Dubai gan àwọn oníbàárà mi gan wọn ò jẹ́ kí n gbádùn gbà ó ló ń bọ̀ ni gbà ó ló ń bọ̀ ni irun wa ti já tán irun wa ti ṣe gbá so mo ní láti wá sí ilé padà láti tún wá continue iṣẹ́ mi ń bì báyìí so ama award tó sì ṣe ní last month yìí mo tún sì lọ bá wọn eh, ìlú mọ̀ọ́ká mo sì lọ bá wọn style irun wọn oh. bí Doris Simeon sì mo bá wọn ṣe irun wọn mo dẹ̀ tún bá wọn style ẹ̀ fún red carpet yẹn mo dẹ̀ bá Ìyábọ̀ Òjó náà mo bá wọn style irun wọn fún mm. red carpet yẹn náà so mo ń ṣiṣẹ́ mi káàkiri káàkiri lọ wẹrẹ wẹrẹ wẹrẹ náà ni tó fi ń dodindi adé dodindi jù báyìí lọ lágbára Ọlọ́run nígbà tá a wà ní ilẹ̀ Dubai ṣé àwọn dúdú tiwa náà lẹ lọ ń bá ṣerun ni àbí àwọn òyìnbó lọ́hùn lẹ lọ ń bá ṣerun. Mm, ilẹ̀ Dubai oríṣiríṣi eh, àwọn èèyàn láti eh, different countries lọ wá àwọn Uganda àwọn Africans ṣá àwọn ti Amẹ́ríkà náà wọ́n wà ń àwọn white àwọn òyìnbó náà wà ń so irun ìgbà tí mo tẹ̀ really fọwọ́ kan irun òyìnbó gan tó jẹ́ pé irun wọn gùn gan àwọn gan tún sì ń lo extension gan wọ́n tún sì ń fi sí irun wọn wọ́n fi sáàrin tó dẹ̀ jẹ́ pé oníbàyẹ̀ ń ṣe táyé ń ṣe yẹn yàtọ̀ sí àwa irun Áfíríkà ìmọ̀ kí irun Áfíríkà wa kò fi bẹ́ẹ̀ gùn tó ti irun àwọn òyìnbó so oníbàyẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ náà so ìdí tí mo tún ṣe lọ náà mo tún lọ fi ní experience náà ni tí mo fi lọ wo bọ́yẹn ń ṣe irun àwọn òyìnbó náà bẹ́ẹ̀ náà tó tún jẹ́ kí n tún wálé ní pé ẹ̀ mo tiẹ̀ ti rí ọgbọ́n kan mo ti mú lọ́hùn so fi wálé. tí a bá wá sọ pé ká yànnà náà tí ẹ bá ní fi sentiment sí <laughs> èwo ló pé yín jù nínú kẹ style irun dúdú hmm. àbí kẹ style irun òyìnbó èwo ló dùn style jù irun wa ló dùn style jù. ok ṣé kìí ṣe pé torí pé jára wa rárá o lè ṣe ń sọ pé irun wa ló dùn style jù. rárá rárá rárá kí ni ìyàtọ̀ méjèèjì. ìyàtọ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ irun àwọn òyìnbó ń sìn irun wọn irun wọn máa ń gùn irun wọn dẹ̀ ni ó máa ń yọ̀ lọ́wọ́ kò ń fi bẹ́ẹ̀ dúró dáadáa ní ọwọ́ ṣùgbọ́n irun wa ń bì báyìí ẹ mọ bí irun wa ṣe rí texture irun wa ó yàtọ̀ sí titi wọn yàtọ̀ yẹn ti pọ̀ jù nínú ká fọṣẹ sírun tiwa kò tún ní fẹ́lẹ́ tó ti wọn kò lè fẹ́lẹ́ tó ti tiwọn so irun wọn náà máa ń dùn style bọ irun wọn tó bá máa style yẹ fún any event kọ́ fi lọ fún event yẹn kọ́ fi dé ni mm, even though kan kọ́ fẹ́ lọ kọ́ fẹ́ ṣe wedding àbí nǹkan kan for just that period of period nítorí o máa ó máa irun wọn ń yọ kò ní last O máa o máa ṣe padà ni but irun wa ń bì báyìí táwa máa style yẹ táwa máa ṣe bẹ́ẹ̀ ẹni ẹni ẹ sì lè gbé torí irun wa ó thick ó ó ó ṣe dáadáa ó máa ń dúró ó máa ń dúró lọ́wọ́ dáadáa fún styling ó máa ń dúró. ok inú mi dùn pé mo pè yín sórí ètò mi kẹfẹsẹ̀ jẹ́ wa mhm. ilé àtọ̀nà tẹ́fi sílẹ̀ ò ní bàjẹ́ o táwọn olólùfẹ́ yín nílé tán bá fẹ́ kàn sí lórí social media platforms ibo nìkan ti bá yín sọ̀rọ̀. Mm, mo wà lórí Instagram ẹ lè contact mi lórí Instagram at seunprada seunprada kò sí space ń o. Ṣeun Prada eh, kò sí space láàrin ẹ̀ so ẹ máa rí mi bẹ́ẹ̀ ẹ lè fọ́lù mi.